ẹ̀lú ọ̀rẹ́ mi. ẹ̀lú Adékúnlé. ah ó tójọ́ mẹ́ta ọ̀rẹ́ mi mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan ni mo sì fẹ́ kó jẹ́wọ́ fún mi àwọn ohun tí fóònù rẹ máa mú wálé níjọ́ mẹ́ta ó dà pọ̀ fẹ́ yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé kìí ṣe pé o ti ń gbé nǹkan gbẹ̀yìn mi. Hmm, ọ̀rẹ́ mi ó ṣàfihàn kó o máa tọpinpin ó da àwọn ọjà ọ̀tán wọ́n sì gbé ọ̀tọ̀ àbáyé copious expression phone computer technology àwọn ẹgbẹ́ tuntun dé àwọn ní à ń ṣe bẹbẹ tẹ́nìkan ò lè ṣe àwọn ni wọ́n ta surprise cable subscription artwork digital painting phone pouch frame flyers stroke pillow logo customizing item of all kinds document editing award stamp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wọ iléeṣẹ́ wọn wà ní along campus road opposite oswald connect ìrí ọ̀ṣun state. wo ọ̀rẹ́ mi má wulẹ̀ ṣe yọnu jù ìwọ kan fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí n máa bá wọn sọ̀rọ̀ nítorí àdùkẹ́ ọmọ mi ó fẹ́ lọ léèwé gíga mo sì fẹ́ ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún. Mm, wo òun ló kéré jù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ló kéré jù lọ́dọ̀ tèmi mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni o oh nine o oh six four one seven five three four one tàbí o oh seven o five five seven two five four nine five. o ṣé ọ̀rẹ́ mi mo ti lọ bẹ̀ tán.